أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آه، السلام عليكم ورحمة الله وبركاته أدوك fún الله وبركاته ọba tí ó ìtẹ̀síwájú nínú tíra tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú ẹ̀ umdatul ahkam ti alfa abdulgani al-maqdisi ọlọ́wọ́n bá kí ó yọ́nú sí adúró lórí àdífi aisha radiyallahu anha tí ó ń sọ̀rọ̀ nípa ìròyìn ìrun annabi sallallahu alaihi wasallam abẹ̀rẹ̀ ṣe àlàyé tí ó wá nínú àdífi náà a sọ̀rọ̀ nípa takbiratul ihram àti báwo ni anabi sàásánlán sí máa ń bẹ̀rẹ̀ ìrun a sọ̀rọ̀ lórí àwọn kábàrà náà kí ni tí ó rọgbà máa adó lórí àlàyé tí a ń ṣe lórí pé ọ̀rọ̀ Aisha tó ní wa kana لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك ipe tí a nẹ́bí sàásánlám bá se rùkú lam yushkhis ra'sahu kò ní tẹ orí rẹ̀ kó gbé sókè a nẹ́bí sàásánlám tí ó bá se rùkú kò ní gbé orí ẹ̀ sókè wa lam yusawwibuhu kò sì ní tẹ ọrùn rẹ̀ lọ sílẹ̀ ṣùgbọ́n ó máa ń wà ní àárín gbogbo ìgbé oríṣẹ́kì àti tẹ ọrùn sílẹ̀ tó yí ni pé anabisa sallam tí ó bá ṣe rùkú kò ní tẹ orí sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn míì ṣe máa ń ṣe kò sì ní gbórí ẹ̀ sókè bí àwọn míì náà tó máa ń ṣe ṣùgbọ́n yóò straight ẹ̀yìn rẹ̀ débi pé ó wá nínú hadith mi tó wá nù sahihu ah, muslim ní hadith abi humaid as-sa'idi ó ní thumma yukabbiru wa yarfa'u yadayhi hatta yuhadhi bihima mankibayhi ثم يركع ويدعو راحتي على ركبتي ثم يعتدل ولا ينصب رأسه ولا يقنع بتاع النبي صلى الله عليه وسلم تبا فاكر yóò gbé ọwọ́ rẹ̀ sókè láti ṣe kábàrà ọwọ́ rẹ̀ yẹn yóò ṣe déédéé èjìká rẹ̀ lẹ́yìn náà yóò ṣe kábàrà nígbàtí ó bá ṣe rùkú yóò fi ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ ẹ̀ yóò fi mú orúnkún ẹ̀ dání yóò wá ṣe déédéé pẹ̀lú ẹ̀yìn rẹ̀ débi pé ó wá nù àdísì Sayyidina Ali توني عن النبي صلى الله عليه وسلم كان النبي إذا ركع لو وضع قدح في ماء من ماء على ظهره لم يهرق ìpè tí ànábì sàlám bá ṣe rùkú tí a bá gbé kọ́ọ̀pù omi sí ẹ̀yìn rẹ̀ omi ò ní ṣẹ́ dànù kọ́ọ̀pù yẹn ó dúró torí pé ó máa ń straighti ẹ̀yìn yẹn ni eléyìí yóò fi hàn wá báwo ni ànábì sàlám ṣe máa ṣe rùkú torí pé tí èèyàn bá ṣe rùkú tó straight ẹ̀yìn ẹ̀ tí ó dẹ́gun láàrin kò tẹ́ lọ sílẹ̀ kò sì gbé ẹ̀yìn sókè ìyẹn ni tí èèyàn bá gbé nǹkan lé orí ẹ̀yìn náà ló tó lè dúró so nígbàtà ṣe àpèjúwe pé tí a bá gbé kọ́ọ̀pù omi sí ẹ̀yìn èèyàn nígbà tó bá ṣe rùkú omi ò ní sẹ́ eléyìí pé ó máa straight ẹ̀yìn ẹ̀ ni bákan náà eléyìí fi hàn pé òrùkú yẹn àti sujud àti kí a fara balẹ̀ nínú òrùkú náà fún rẹ̀ oríkè ńlá ni nínú oríkè ìrun àbí ọ̀pọ̀ ìrun ni wọ́n jẹ́ ní gbogbo raka raka méjìlá bá fẹ́ kí gbogbo raka yẹn alátijẹ́ pé a ṣe rùkú náà tí a ṣe pẹ̀lú farabalẹ̀ tí a sì straight ẹ̀yìn wa torí pé ọlọ́run bá sọ́nù tíra pé yá ayyuhal ladhina amanu irka'u wasjudu wa'budu rabbakum waf'alu al-khayra la'allakum tuflihun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣe rùkú ẹ ṣe sùjádà fọ́lọ́run ọba kẹ jọ́sìn fún àṣẹ̀dá yín ẹ ṣe iṣẹ́ òpó ni nínú ìrun ẹni tí ò bá ṣe rùkú rẹ̀ dáadáa kò nírun ẹni tí ò bá ṣe sùjúdù rẹ̀ dáadáa kò nírun gbogbo ẹni tí kò bá sí ìfarabalẹ̀ nínú rùkú rẹ̀ àti sùjúdù rẹ̀ kò nírun torí pé arákùnrin tí ó wọnú mọ́sálásí tó kírun tí ò kírun déédéé tí ànẹ́bísà ọ̀sálà wípé padà lọ kírun wò kírun ohun tó ṣẹlẹ̀ nínú rẹ̀ náà ni pé kò sí ìfarabalẹ̀ níbi sùjádà rẹ̀ ibi rùkú rẹ̀ nígbà tó bá dìde dúró láti rùkú nígbà tí ń bá ń lọ sí sùjád àbí nígbà tó bá dìde tó bá dìde jókòó láti sùjúd kò sí ìfarabalẹ̀ ìdúnnù tí anabi sallam tó fi ní padà lọ kírun torí pé o kírun dáadáa so gbogbo ẹni tí ó bá kírun ó di dandan kí ó gbá orúkún rẹ̀ mú pẹ̀lú ọwọ́ ẹ̀ yóò wá straight ẹ̀yìn rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àpèjúwe irun ànábì sallallahu alayhi wa sallam ó sì jáde láti ẹnu rẹ̀ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi mú ṣe ń kírun bákan náà nígbàtí ànábì sallallahu tó máa kọ́ arákùnrin tó wọ mọ́sálásí tó kùnrin tí ò kí déédéé ànábì sallallahu sọ fún pé idha qumta tí ó bá dìde láti kírun fakabbir ṣe kábára thumma qra' ma tayassara ma'aka min al-qur'an kan tí ó bá tó bá rọ̀ ọlọ́run nínú al-qur'an thumma rka' hatta tatma'inna raki'an ṣe rùkú títí ó fi ṣe déédé ó fi ní ìfarabalẹ̀ nínú rùkú náà thumma rfa hatta ta'tadila qa'iman lẹ́yìn náà dìde dúró ó ní lọ ṣe sùjádà àfìgbà tí o bá dúró tó ní ìfarabalẹ̀ nínú dúró náà thumma stud hatta tatma'inna sajida lẹ́yìn náà lọ ṣe sùjádà ó ní gbórí kúrò ní sùjádà yẹn àfìgbà tí o bá rí pé o ṣe déédéé nínú sùjúdù náà thumma rfa lẹ́yìn náà kò gbórí dìde láti sùjúdù hatta tatma'inna jalisan títí ó fi ṣe déédé ní jòkó ànábì wa sọ fún pé thumma fa'al dhalika fi salatika kulliha ṣe yìí ní gbogbo ohun rẹ̀ ṣe eléyìí fi hàn pé gbogbo ẹnikẹ́ni tó bá kírun tí ó ṣe rùkú dáadáa tí ó sì ní ìfarabalẹ̀ nínú rùkú náà kò nírun torí pé ànábì sallallahu sọ fún pé irja wa fa innaka lam tusalli padà lọ kírun torí pé irun tó kírun kìí ṣe òun náà nígbàtí a bá wà ní ròkó ṣé tí a kàn dálé ni àbó ní tá a máa wí ó ní oríṣiríṣi àdúrà tí ó wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbí alkar tó wá ní àti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí èèyàn máa ń ṣe nígbà ó bá wà ní ròkó gbogbo etí ọlọ́run bá fún ni mà láti máa ṣe kéèyàn ò máa ṣe téèyàn bá máa ju ẹyọ kan lọ kó ṣe èyí níjọ́ míì kó tún ṣe èyí níjọ́ míì nínú àwọn adhkar tó wá láti ọ̀dọ̀ anabi sallam tí a máa ń ṣe nínú rùkú òun ni pé a ó pé subhana nínú ẹgbàwọ́rọ̀ míì anabi sallam sọ pé subhana rabbi al-azim wa bihamdi subhana rabbi al-azim wa bihamdi subhana rabbi al-azim wa bihamdi lẹ́ẹ̀mẹ́ta nínú ẹgbàwọ́rọ̀ mi anabi atúmọ̀ sọ pé sọ̀bùhùn kùdùsù rọ́bùl mẹ́láìkàtì wọ̀ rúù sọ̀bùhùn kùdùsù rọ́bùl mẹ́láìkàtì wọ̀ rúù sọ̀bùhùn kùdùsù rọ́bùl mẹ́láìkàtì wọ̀ rúù so anabi atúmọ̀ sí eléyìí nínú rùkú bákan náà ó tún wá nínú ẹgbàwọ́rọ̀ pé anẹ́bísà ọ̀sẹ́lẹ̀ máa ń sọ pé subhanakallahumma wa bihamdikallahumma gfirli subhanakallahumma wa bihamdikallahumma gfirli subhanakallahumma wa bihamdikallahumma gfirli anẹ́bí àtúnwá ṣe eléyìí náà wọ́n ní ó máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ nínú òrùkú àti sujud torí pé eléyìí ó ń ṣe tawil al-Qur'an ni fasabbih bihamdi rabbika wastaghfir ṣe àfọ̀mọ́ láti máa dúpẹ́ fún ọlọ́run ọba rẹ tí ó sì wá àforíjìn so anábí wa sọ pé subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli so àwọn yìí ni tí ó tó wà authentic pípẹ́ anábí sallam ó máa ń ṣe nínú rùkú àwọn míì náà tún wà tó ẹ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nígbà ó bá ń ṣe tó bá ń kírun lóru ìgbà ló máa ń ṣe àwọn àdúrà yẹn èyí tí àwa nídìí ń sìn à ń sọ̀rọ̀ ìrun farilla ni so àwọn àdúrà tí ó yẹ ká máa ṣe ni gbogbo etí ọlọ́run bá fi mọ̀ wá nú ẹ̀ tí a máa ń ṣe kò sáburú nú ẹ̀ Allahu náà a ó sì ṣe sujud wọ́n ní tí anabi sallam bá lọ sí sujud kana ya'tamidu ala kaffay ó máa ń ó máa ń ó máa ń fi ọwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ ó ní ló máa ń rí láìlé that is pé ó ní agbára rẹ̀ ó dùn lé lórí wa yabsutuhuma ó sì máa ń tẹ́ kò ní kàkò àbí kó di kúùkù wàyàdúnmù àsọ̀bí àhùnmá ó sì máa ń pa eh, ọmọ ka àtẹ́lẹwọ́ náà ó máa ń ka wọn papọ̀ ní kìí sí pé yọ́ ọ̀yà wàyíwàdíhùnmá kíbẹ̀lẹ̀ kíbẹ̀lá ó sì máa ń straight wọn tí ó kọjú wọn sí alkíbẹ̀lẹ̀ ni ẹlòmíì tí ó bá ṣe rùkú bí ó ṣe ṣe ni yọ́ tẹ́wọ́ rẹ̀ lọ bọ́ ṣe wo ń sáà ti sáà ti ní ṣe ah, sùjúdẹ̀ anẹ́bísà sálàm tí ó bá se sujud ó máa ń rí lé orí àtẹ́lẹwẹ́ yóò sì tẹ kìí dé papọ̀ bákan náà yóò pa ọmọ àká papọ̀ kò ní yà wọ́n bákan yóò straight lọ sí alqibla and then nígbàtí ó bá wà nínú sujud náà tí ẹ bá wo àtẹ́lẹwẹ́ ó máa ń straight pẹ̀lú èjìká rẹ̀ ni yaj'aluha hadwa mankibai yóò straight pẹ̀lú èjìká rẹ̀ nígbà míì wa ahyanan hadwa udhunai nígbà míì yóò straight pẹ̀lú etí ẹ̀ bí ó tẹ́wọ́ sí tí ẹ bá wo ibi tí ó gbé eh, orí ẹ̀sì àtẹ́lẹwọ́ yẹn yóò straight etí rẹ̀ àbí straight èjìká báyìí ni wọ́n ṣe ro ìròyìn sùjúdà nabi sallallahu alayhi wa sallam bákanáà wa kana yumakkin anfahu wa jabhatuhu min al-ard iwájú ẹ̀ àti imú ẹ̀ yóò fi lélẹ̀ tí méjèèjì ọkànlẹ̀ iwájú àti imú yóò fi lélẹ̀ tí méjèèjì ọkànlẹ̀ ẹlòmíì ìṣe sùjúdù ní ma ń ṣe kò tí ẹ fẹ́ fi wájú ọ̀hún kalẹ̀ yọ kara gbé ó lè jẹ́ pé tọ́ba tọ́ba nírun lórí orí irun gan ni ó gbé orí lé tọ́ba sì jẹ́ pé àwọn ìtẹ́ tó kí báyìí ni ibi tọ́ba kí ni ó gbé lórí lé tó fẹ́ kọ̀ fẹ́ kí iwájú ọ̀hún ó mọ̀ ká mọ̀ pé ah mùsùlùmí lélẹ̀ so anabisa sallam yumakin ẹni pé yóò fi rinlẹ̀ yóò fi iwájú àti imú ẹ̀ yóò fi rin ilẹ̀ ẹlẹ̀ nígbà míì tójò bá rọ mọ́síláṣí ẹ̀rì ẹ̀rẹ̀ fọ̀ àwọn sàábí ànábì sàásálàm wọ́n gbà wípé ẹ̀rẹ̀ fọ̀ tí ó máa kán ní iwájú ànábì àti imú rẹ̀ ṣùgbọ́n a máa ra fi ẹ̀gbẹ́ orí láàrín fi sùjúd nígbà náà وكان يمكن أيضا ركبته وأطراف قدميه nínú sùjúdì bákanáà orunkun rẹ̀ yóò fi rinlẹ̀ orunkun méjèèjì yóò fi rinlẹ̀ bákan náà ni etí ọmọ àka ẹsẹ̀ rẹ̀ atrof kọ̀dàmẹ́ etí ọmọ àka ẹsẹ̀ rẹ̀ lórí rẹ̀ báyìí yóò fi rinlẹ̀ ọmọ àka ẹsẹ̀ gangan wà kọjú sí alqibla. ويستقبل بصدور قدميه بأطراف أصابعهما القبلة ọmọ kẹsẹ̀ ń gangan yọ́ àkọjú sí alqibla àárín ìkẹsẹ̀ yìí ni ó fi wá rìn ilẹ̀ eléyìí o ni àwọn oríkè méje tí anẹ́bisa àsálà ń sọ pé ọlọ́run pa mí láṣẹ láti ṣe sùjádà lórí ẹ̀ oríkè méje ó wọ́n àdìsí sọ̀hí ó wọ́n nu Bukhari àti Muslim anabisa asala ma sọ pé i'tadilu fi sujud ẹ dúró déédé nínú sujada wàlá yabsutanna ahadukum dhira'ayhi imbisatil qalb kẹ́nì kankan yín kọ́ má tẹ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajá máa ń ṣe ń tẹ́wọ́ lẹ̀ ìtẹ́wọ́ ajá ní pé gbogbo bí pátá ni ó fi rí lẹ́lẹ́lẹ́ báyìí yọ́wà sí yóò dorí kodò eléyìí ṣe sùjúdù pẹ́ẹ̀pẹ́ àwọn ẹlòmíín sì máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n tẹ ọwọ́ wọn lọ báyìí ni ọmọ nígbà bá ní èèyàn ó rì láì lórí àtẹ́lẹwẹ́ tó tó mátíkálì tí wọ́n bá ṣe báyìí kò lè rì láì lórí ọmọ àtẹ́lẹwẹ́ àyídàkọ́ yẹ pé ibi lórí láì lè àìpé gbogbo fọ́ọ̀sẹ̀ gan orí ni ọ wà so anabi sallam yóò tẹ zira'i है so ó ní ká má tẹ ọwọ́ wa gẹ́gẹ́ bí ajá ṣe máa ń tẹ́wọ́ bákanáà nínú sùjúdì bákanáà ó ní oríṣiríṣi adhkar tí Ànábì sallam tó máa ń ṣe gẹ́gẹ́ bí a ṣe sọ nínú na irú kanáà ni èyí as-sujud ó máa ń sọ pé subhana rabbi al-azim lẹ́ẹ̀mẹ́ta gbàmí subhana rabbi al-azim wa bihamdih lẹ́ẹ̀mẹ́ta ìgbàmí sabbuhun qudusun rabbul malaikati war ruh lẹ́ẹ̀mẹ́ta ìgbàmí subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli lẹ́ẹ̀mẹ́ta àbí jù olówájú olówá púpọ̀ jù ìbéèrè bí mo wá láti rí subhana rabbiyal a'la waqfilni Allahu a'lam bí o rí n tó jọ nínú àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ tó wá nínú adhkar tí a máa ń kà nínú sujud èyí tó fẹ́ jọ òun náà ni subhanakallahumma wa bihamdikallahumma ighfirli wọ́n ní ànábì ń ṣe tàwílà alukur'an gẹ́gẹ́ bí a ti sọ ní ìsìdáka ayà òun fasabbih bisma rabbika wastaghfir so ṣùgbọ́n tí a ò mọ ibo ni ìyẹn ti wá wallahu alam bóyá a tún gbìyànjú láti wá bóyá lè rí kó ṣe hadith da'if labari a ó wà kà iwájú wa insha Allah ta'ala qawluha ọ̀rọ̀ aisha tó ní wàkánà yaqulu fi kulli rak'atayn tahiyya anẹ́bisa sálà ní gbogbo rákà méjì wọ́n máa ń ṣe àtàhíyà ó ní à ń pè ní àtàṣáhùdì àtàṣáhùdì ọ̀ràn èèyàn ní nínú òun gbogbo ẹnikẹ́ni tí ó bá máa ma fi àtàṣáhùd sílẹ̀ kò nírun ẹnikẹ́ni tí ó bá fi àtẹ̀ṣẹ́wùd alákọ̀ọ́kọ́ nínú òun tá a máa ń kí ní rákà mẹ́rin tó yẹ pé àtẹ̀ṣẹ́wùd méjì ló wà nínú ẹ̀ àwọn afá máa ń pè ní àtẹ̀ṣẹ́wùd al-awsat èyí pé èyí ni pé ètò wà láàrin àárín ìrun méjì táàkì tó bá yẹ pé ó fi ilẹ̀ nígbàgbé ni àwọn afá ni jàbárọ̀ òun bí sujúdì sáà yóò fi sujud asáwù yóò fi gbé dìde ṣùgbọ́n tó wá pé wọ́n máa mà fi ilẹ̀ ni eléyìí ò nírun imam nawawi ó ní ah, eléyìí ni ẹ̀rí ahmad ibn hanbal àti àwọn tí wọ́n tẹ̀lé nínú àwọn àfá onífíkíò àti àwọn àfá hadith tó ní àtẹ̀ṣẹ́wùdù awwal wal akhir wajibani ìrun tá ń kí ní rákà mẹ́rin tẹ́yẹ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ọ̀ràn yẹn ni nígbàtá ní ẹnikẹ́ni tó bá máa máa fílẹ̀ kò ní rùn a jẹ́ pé ọ̀ràn yẹn ni gbàgbé tẹ́lẹ̀ dáàmọ́ gbogbo ẹni ó gbàgbé a ní uzur tá òun lè ṣe sáhù so eléyìí ni ẹ̀rí rẹ̀ tó ní tẹ́yíá méjèèjì o nínú ọ̀ràn ẹ̀yẹn ni báwo ni tẹ́yíá gbàtọ́ ẹgbẹ́ àfà ọmọ ọmọ ní bá bí títí ẹ̀ lọ́tọ̀ nígbàtí a bá dé orí rẹ̀ a máa ṣe àlàyé ṣùgbọ́n àlàyé tó tún jọ mọ́ àtẹ̀ṣẹ́wòd ó ní ẹni ó dìde tó gbàgbé tẹ̀ṣẹ́wòd tó wá rántí síwájú yálà kó tó dìde tán àbí lẹ́yìn gbò dìde tán kí ni ìdájọ́ tòun àwọn afáàní ìdàstàtàmà kọ́ ìmàn kúrì àláwó ẹ̀yẹ̀rìjìá tí èèyàn bá ti dìde tán ìdìde yun èyí omi ni bó ti wọnú rúkùnù mi so a kọ̀ fún láti padà wá jókòó أما إذا لم يستتم قائما فله أن يرجع tí kò bá ti dìde tán ó lè padà láti ṣe táyà yẹn tọrọ wá nínú musnad ahmed láti ọ̀dọ̀ mughira ọmọ ṣùgbà ó ní anabi sallallahu alayhi wa sallam ó síwájú wa kírun adúhùr àbí irun al-asr al fàkúnná fàkọ́ọ̀mà lọ́ba dìde kò ṣe tẹ́yà fàkúnná subhanallah lábá sọ pé subhanallah subhanallah ni anabi musa sallam ló bá fi ó ṣe ìṣára pẹ̀lú ọwọ́ rẹ̀ pé ẹ dìde lẹ́yìn ìgbà tí anabi sallam ti dìde tán so àwọn tán wà lẹ́yìn ẹ̀ wọ́n ṣe subhanallah bá ṣe ìṣára fún ẹ pé ẹ̀yin dẹ́ dìde pẹ̀lú mi yàní kúmù ẹ̀dìde fọkúmnà làwọn náà bá dìde pẹ̀lú ẹ̀ falamma faragha min salatihi sajada sajadatayn lẹ́yìn ìgbà tó parí irun ẹ̀ tán ló wá ṣe sùjúùdù méjì lẹ́yìn ìgbà náà ló wá ń sọ fún wọn pé idha dhakara ahadukum qabla an yastatimma qa'iman ẹnikẹ́ni wa idha istatamma qa'iman ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti dìde tán o fala yajlis kó padà lọ jókòó mọ́ so fífílẹ̀ tó fífílẹ̀ yẹn ìgbàgbé ni so yóò ṣe sùjúdù sáhù láti fi jàbára rẹ̀ bákan náà wọn nù riwaya ad-Daraqutni ó ní idha qama al-imamu fi rak'atayn fa in dhakara qabla an yastatimma qa'iman ìpè tí imam tó bá dìde ní raka ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ tó bá ti dìde tán kọ́ imam faliyeglis oní tó bá rántí síwájú kó tó dìde tán ó jókòó wọ́n yìí ni statamma kọ́ imam faliyeglis lẹ́yìn ìgbà tó bá ti dìde tán ó má jókòó wali yashhad sajadatai sahu kó ṣe sùjúdù asahu láti fi jabbara rẹ̀ bákaná ọ̀rọ̀ àìṣà tó ní wàkánà ya fìrìṣú ríjìlá olùyúsọ̀rọ̀ wà yá ń se bò ríjìlá olùyúnmà anẹ́bsà sálàm a máa tẹ́ ẹsẹ̀ rẹ̀ nam a máa tẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì yọ wà nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún èyí pé ẹsẹ̀ yìí yọ tẹ yóò jókòó lérí tó wáyé pé tẹ́yíya alákọ̀ọ́kọ́ ní irun tó ní raka mẹ́rin yọ tẹ yọ wà jókòó lórí eh, ẹsẹ̀ yẹn ẹsẹ̀ tọ́tẹ́ yìí orí ẹ̀ ni ó jókòó sí eléyìí yọ wà nàró ẹ̀ ìnàró ẹ̀ tó nàró ẹ̀ yẹn ọmọ kẹsẹ̀ yóò fèsì alqibla eléyìí ni sunna ṣùgbọ́n sí gbogbo ara lè ṣe irú ìjókòó báyìí tí a bá ní irú àfáàmì yìí báyìí àtàwọn tí wọ́n bí irú àfáàbàdàn nísìn àwọn lè jókòó tí ó rọ̀ wọn lọ́rùn ṣùgbọ́n tí a bá rí kí àfá Ògbómọ̀ṣọ́ àbí Èkìtì káwọ̀ ojóyò yóò ní wọ́n lára torí pé gbogbo ẹni ọba sanra irú ìjókòó bá ma nira ṣùgbọ́n tí ọba lára irú ìjókòó yìí ó ma ń rọ̀ wọn lọ́rùn láti jókòó ìdínú tó fi jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni kò ṣe wá ní pá kò ṣe wá ní dandan kájò báwọn bí Ànábì sàásálàm bó ṣe mọ̀ ń jo so ṣùgbọ́n tí a ò bá lè jo ká ṣe níwọ̀n èyí tí a bá lè ṣe èyí tó easy fún kálukú àtẹ́ntọ́ sára àtẹ́ tí ọ̀sára ó ní kó jókòó lórí ẹsẹ̀ òsì yìí èyí tó nira náà ni ìnàró ẹsẹ̀ ọ̀tún so tẹ́lẹ̀ yìí ò bá lè ṣe kọ́tẹ́ ọ̀tún yẹn náà tó bá ṣe é ṣe kọ́tẹ́ láti try àti fèsì ọmọ àkẹsẹ̀ yẹn sí alqibla so kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n ìjókòó ìkẹyìn tí ó jò láti ṣe sálámà ó máa ń jókòó pẹ̀lú ìbàdí ẹ̀ yọ tẹ́ òsì yìí tí ó jáde ní agbọ̀n ọ̀tún yọ wà nàró ọ̀tún yẹn gẹ́gẹ́ bí ó ṣe nàró ẹ̀ ní ìjókòó ẹlẹ́ẹ̀kejì so eléyìí ni ìjókòó àtẹ́yíyá tí a nẹ́bí sàásẹ́lẹ̀ mẹ́jọ so tó báyìí pé ìrun táàkì ní rákà méjì ni eléyẹn náà èyàn ní option méjì ó lè jó ní jókòó ẹlẹ́ẹ̀kejì tá àmì jókòó alákọ̀ọ́kọ́ tá a máa ń jó nígbà tí a bá kírun rákà mẹ́rin ó sì lè jó ní ìjókòó ẹ̀yìn ìgbẹ̀yìn torí pé ó fẹ́ ṣe sálámà so àfa sọ́nbí ó ní irú ìrun tá a máa ń ṣe ní ìrun àárọ̀ àṣùbà àbí irun jímà àbí irun ìdì àbáwọn náfìlà eléyìí ni ìjókòó tá a jò lè tá a tẹ̀ òsì tá a jókòó lé lórí táwa náà ro ọ̀tún àmọ́ ìjókòó ẹlẹ́ẹ̀kejì òun náà ìròyìn ẹwà nù àdísì Humaid as-Sa'idi. as as توني فإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى tí ó bá jókòó ní eh, rákà kejì àkọ́kọ́ yóò jókòó lórí ẹsẹ̀ rẹ̀ ọ̀tún yóò wá nàró ẹsẹ̀ rẹ̀ òsì wa idha jalasa fi raka'ati al-akhir ṣùgbọ́n nígbà tó bá jókòó ní rákà gbẹ̀yìn qaddama wáyìdá ríjìlá olùsẹ̀rẹ̀ ẹsẹ̀ òsì wà násọ̀bà òkùrọ̀ yóò wà nàró ọ̀tún wà kọ́ àdà àlàmọ́kà àdàtẹ́ yóò wà jókòó lórí ìbàdí ẹ̀ méjèèjì so eléyìí ni ìjókòó at-tashahhud so ọ̀rọ̀ Aisha radiyallahu anha kéyàn ó ṣe bí ìgbà tí àṣẹ̀tàn bó ṣe máa ń jókòó àwọn afáàní ó ní alẹ́kàá fi julus ìkàá yẹn sífà rẹ̀ an yulsiqa rijlahu hilyatahu bil an yulsiqa rijlahu hilyatahu bil ard wa yansiba saqai wa yadumma yadai ala al ard kama yafrishu al kalb wa ghayruhu min as siba gẹ́gẹ́ bí àwọn wide animal bench man ṣe tí àtẹ́lẹwọ́ ẹsẹ̀ méjèèjì wọ́n fi lélẹ̀ wọ́n wá fi kòkòdí wọn méjèèjì lé ilẹ̀ wọ́n á fi ọwọ́ wọn gbá ẹsẹ̀ méjèèjì mú so eléyìí kọwa mutasawwir kéèyàn ó jókòó orú ẹ̀ ní irú jókòó afáyí nísìn olọ́fẹ́ jọ so eléyìí kọwa mutasawwir kéèyàn ó jó ní olórí ìrun bet ìkà àmì náà tún wà tí a gbà láti jó nínú ìrun eléyìí ẹni tí èèyàn bá lọ sí sujud nígbàtí ó bá gbórí sókè láti sujud irú ìjókòó sí à ń jó ní ìjókòó súnà ànábì sàásálà máa máa jó ó ní kéèyàn náà ro ẹsẹ̀ rẹ̀ méjèèjì kí ọmọ ka ẹsẹ̀ rẹ̀ méjèèjì yẹn kó fèsì alqibla kó wá jókòó lórí kí wọ́n pè gígísẹ̀ rẹ̀ méjèèjì ó ní àfáà ti ṣe demonstration fún wa yìí <laughs> now now bọ́rùpá ti gẹ́ ti jókòó náà ẹ̀nà so eléyìn ìkáà ni tí súnnà gbà láti ṣe nígbàtí a bá lọ ṣe sujúd tí a bá jókòó láti lọ ṣe sujúd mi so a lè jó irú ìjó yẹn téèyàn ó straight ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò wá jókòó lórí irú ètí àfáà ṣe ń sìn náà so eléyìn agbà fún wa ṣùgbọ́n ètí èyàn wà fi ìbàdí méjèèjì jókòó tí ó wà nàró ẹsẹ̀ rẹ̀ méjèèjì eléyẹn ó ní ìjókòó èṣù alwakt tó ńgbàtà pé ní ìjókòó èṣù ṣé àgbà fún wa láti jó tí kìí bá ṣe àsìkò òun torí pé relate ẹ̀ mọ́ yọ́ fẹ́ dìgbà yọ́ fẹ́ jọ pé tí a bá ti nínú òun náà gbọ́dọ̀ jó ìjókòó náà wallahu a'lam mi ò rí kà lọ́ti láti ọ̀dọ̀ àwọn àfáà kan tí wọ́n ní èèyàn gbọ́dọ̀ jó nígbà tí èèyàn bá tí èèyàn bá sí ní orí ìrun orí ìrun nìkan ni àdíìsì wálé lórí ẹ̀yìn oníyàsìkò ó ti ń fi àsìkò hàn mí ṣùgbọ́n ọ̀rọ̀ bíi mẹ́ta ló kù nínú hadith náà so ọ̀rọ̀ èyí tó tẹ̀lé ni ọ̀rọ̀ Aisha radiyallahu anha tó ní wa yanha an yaftarisha ar-rajulu dhira'i anẹ́bísà sẹ́là máa ma sí wa lọ́kẹ́yìn tẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn wáìdá ni màmá ṣe tẹ́wọ́ èyí nínú sujud ó ní a ti ṣe demonstration rẹ̀ fún wa lẹ́ẹ̀kan wa kana yaktimu as-salata bis-taslim anabisa asalam a máa parí irun ẹ̀ pẹ̀lú assalamu alaikum so ẹni ó bá ti ṣe assalamu alaikum èyí mì ní pé irun rẹ̀ ti parí so àwọn nǹkan tí a kọ̀ fún láti ṣe nínú irun ó ti di halal fún láti ṣe ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n tá a fẹ́ ni kó ṣe àdúà tí a bá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam so èyí tó jọ ni pé àtẹ̀sílímì ó tilẹ̀ jẹ́ pé òun náà báàbù tiẹ̀ ń bọ̀ wá ṣùgbọ́n àfà mẹ́nu bà ṣé ó tọ́ láti dúó lórí sálámà ẹ̀yọ̀ kan assalamu alaikum bẹ́ẹ̀ ni ó tọ́ láti dúó lórí sálámà ẹ̀yọ̀ kan ṣùgbọ́n sálámà méjì yun ó ní ó pọ̀ nínú iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ń sì ní àdíìsì tí ó tó lágbára tó múná lóko ó ní ó wá lórí ẹ̀jù sálámà méjì ọ̀kan sí ọ̀tún ọ̀kan sósì ẹni tí ó bá ṣe ọ̀kan yóò ṣe ọ̀kan sí ọ̀tún ẹ̀ ni wallahu torí àsìkò àdúgbò báyìí èyí tí a ṣe tó ṣe déédéé ti ọlọ́run àti èròǹgbà ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kí o fún wa níládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí o forí ẹ̀jẹ̀ wa okay so òun ó ti fi kan pé mímísì irun yẹn bí gbàtí ẹ̀ ṣe ní inú òun ni àlólò kò sí tó jọ ẹni tó bá mísì irun nù òun ẹ̀nẹ́fisà sálẹ̀ ní tí ẹ bá ń bọ̀ àti mọ́sílẹ́sí ẹ wá pẹ̀lú ìfarabalẹ̀ ẹ má sáré ohun tí ẹ bá bá ẹ kí èyí tí ó bá fò ń padà àbí ẹ̀kí kó pé so eléyìí ni tí ó wá láti ọ̀dọ̀ anẹ́bìsà àṣẹ́lẹ̀ tí a bá bá rákà ẹyọ kan ní ìrun rákà mẹ́rin yóò kí rákà mẹ́ta so alákọ̀ọ́kọ́ tí ó kí lóun nìkan yóò jókòó láti ṣe tẹ́yà ṣùgbọ́n torí pé yóò pa ẹyọ kan tó bá ìmọ̀ pẹ̀lú ẹ̀ yóò papọ̀ mẹ́yọ di méjì yóò jókòó lẹ́yìn bọ́ bá ṣe táyé ẹ̀tàn yóò tó wá kí méjì lónìí nìkan yóò jókòó láti ṣe táyé láti ṣe sálámà bákan náà lẹ́yìn tó bá bá méjì tí ó san méjì padà bó sì jẹ́ irun méjì náà ni èèyàn bẹ́yọ̀ kan ẹyọ̀ kan náà ni ó san padà tí ó fi jẹ́ méjì fún kò sí yàtọ̀ láàrin ẹni ó bá rákà méjì nírun àsùbá àtẹ̀ntọ́ bá rákà ẹyọ̀ gbogbo wọn náà rán ní fadila aljam' ṣùgbọ́n ẹni ọ bá ìrun rẹ̀ tó pé ó lọ́lá ju ẹ tí ìrun fòrú lọ ṣùgbọ́n náà ní ọlá ó kírun pẹ̀lú jẹ́mì àwọn méjèèjì wọn lọ́lá ẹ̀ so kò sí sùjúdù sáwù kan tó lè mú ọlá yẹn wá wá bá tó bá pé ó ti sáwù rẹ̀ torí ọlá tí ẹni tó kírun ẹ̀ pé tó ní ni kò sí sáwù kan tó fẹ́ẹ́ tó fẹ́ ṣe tẹ̀jìbìrì rẹ̀ náà wa alaikum salam ẹ̀yìn náà náà alaikum wẹ́n sẹ́rí àwọn kéwù yẹn ọ̀pọ̀ wa torí pé a ò ní àǹfààní láti lọ sí ilé kéwù formal ilé kéwù ó lè jẹ́ pé bóyá a kàn gbọ́ láti ẹnu àwọn òbí àbí kọ́ pé ilé kéwù tá a lọ wọn ò ní ìyànjú láti kọ́ wa pẹ̀lú ahọ́n tí a tún àwọn wa ṣe àti nǹkan kan báyẹn ó lè jẹ́ pé bóyá àwọn náà báwọn náà ṣe ké dáwọn náà ń gbìyànjú láti kọ ẹlòmíì so kò jẹ́ pẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà bí kéwútà ń kà nígbà mi àṣìṣe máa ń wá nínú ẹ̀ ṣùgbọ́n irú àṣìṣe báyẹn kí òun gbìyànjú láti ṣe àtúnṣe ẹ̀ so ló dáa jù ṣùgbọ́n èyí tẹ́yẹn tẹ́yẹn ń ṣe pẹ̀lú àṣìṣe tẹ́yẹ pé ìmáàmà ṣe ni ọlọ́run kí ó darí ẹ̀dì wá kẹ́rìmà àtàhíyà ó ní kéèyàn kí èèyàn so àtàhíyàtù lillah àtàhíyàtù lillah bó ṣe wá nìyẹn èyí ni pé kíkí tó dáa ti ọlọ́run ọba ni so bí kálìmọ̀ yẹn ṣe wá nìyẹn ṣùgbọ́n àwọn alfáàzì tàhíyà láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ adádúró di ìgbà tí a ó lọ sínú bábí tẹ́yà gangan fún rẹ̀ so a wá ṣe àlàyé àṣìṣe táwọn èèyàn máa ń ṣe

gbogbo ẹ̀ pátá bákan náà ni ọkùnrin àti obìnrin àyàfi tí a bá dáyẹn rí wípé tóbìnrin yàtọ̀ sọ́tọ̀kùnrin ló kù ṣùgbọ́n gbogbo àwọn àdájọ́ ìjókòó ìgbọ́wọ́sókè ìṣerùkú ìfarabalẹ̀ gbogbo bá ṣe ń ṣàlàyé bẹ́yìn ó ṣe kírun bẹ́ẹ̀ náà lóbìnrin ó ṣe ṣe bákan náà ni kò sí ìyàtọ̀ ṣùgbọ́n ohun tí a bá dáyẹn rí yàtọ̀ wípé obìnrin yàtọ̀ sí tọkùnrin nú ẹ̀ ó ní èyí tí islam dá yẹn rí ṣùgbọ́n tí islam ò bá ti dá nǹkan kan yẹn rí pé tóbìnrin báyìí ni gbogbo ohun tí a bá sọ pátá nínú ìdájọ́ bákan náà ni àti ọkùnrin àtobìnrin náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lóbìnrin ó ṣe kà bẹ́ẹ̀ lóbìnrin náà ó ṣe kà kò sí yàtọ̀ kò sí yàtọ̀ níbi ìdúró níbi ìrun tóbìnrin ò sí yàtọ̀ nínú tọkùnrin àyàfi tí a bá ṣe àdáran yìí ìràtọ̀ ẹ̀ tí yàtọ̀ bá wà gbogbo ẹ̀ ò ní gbàgbé láti ṣe pé tóbìnrin yàtọ̀ o so gbogbo tí a bá ti ṣe tá a bá ti yà lọ́tọ̀ bákan ni ti ọkùnrin àti tóbìnrin ẹ̀nà naam bàbá kí ni ìbéèrè náà fọ́tọ̀ Allahu akbar naam <laughs> mashallah so ìbé ó ṣe wá sí fún wa ní pé tí a bá kírun ká máa kírun dáadáa ká mọ́ mọ́ kírun bá sùn bá sùn ká sì wá sàdúà ẹ̀yìn náà wọ́n á lè fi sọ́rọ̀ ẹ̀yìn náà sẹ́rí tí nǹkan bá ti di habitual nǹkan kan tí ò dá ká máa ṣe nù ohun tó bá di ti habitual èyàn á sọnù ni èyàn á so eléyẹn ó ti di tí ọlọ́run ọba tí ó forí ẹ̀jẹ̀ wá èyàn tó ní àrùn pé gbogbo ògbà ìtọ̀ máa sẹ́ nídìí ẹ̀ ṣé gbogbo àsìkò tí ó bá fìlì pọ́sẹ̀ náà ni ó padà lọ lọ sàlùwàlá yóò tún wá bẹ̀rẹ̀ ọ̀run mi àà eléyìí ti di habitual so intaafẹ́ oníkó sàlùwàlá ó sì máa bọ̀ straight wá tíbi tí ó ti kírun gbogbo tí ń bá wá ń gbọ́ ní àsìkò tí ń kírun eléyìí ò sí nǹkan kan mọ́ àbí ẹ̀ntọ́ pé ìso òní àfidánwò tó yẹ pé gbogbo ọba lóòótọ́ ni kìí sóòótọ́ yọ́ sá máa rí bí ìgbà tó yẹ pé nǹkan kan jáde lára òun ni so eléyẹn ti di habitual tó bá ti sàlùwàlá kó kàn kírun ẹ̀ kó má fọkàn sí gbogbo tí yọ́ máa ṣẹlẹ̀ sí bákan náà ni ẹni tí ó gbé ó máa ń ṣe ròyìn ròyìn pé akírun pé ni akírun pé eléyẹn òun náà gbogbo àwọn irú yẹn yóò sọnù yóò wá fi ọkàn sí tó wà certain fún un kí ni tó wà sátẹ̀ lọ́dọ̀ ẹ̀ èlò òní ọ̀fọ̀kàn sí kìí ṣe ti ń ṣe èméjì so èméjì ń gangan yọ sọnù ni so ọkọ̀ wá ní ìdí àti máa ṣe záwù ní gbogbo òun rẹ̀ yọ wá sọ di eh, eh, òun náà bí tó rárá ṣùgbọ́n ìtọ́bá wá ṣe sátẹ́ǹtì fún wípé òun ṣe eh, àṣìṣe so tó sì ní ìdí àti ṣe záwù eléyìí ni ó ṣe záwù lórí اي نعم الله اعلم وعليكم السلام ẹ̀nà síwájú ìdáhùn tí àfà méjèèjì tó ń béèrè ó lè jẹ́ pé ohun tí arákùnrin tó ń ṣe yìí tó wù ní pé a ní tí èèyàn bá ń ṣe iyèméjì nínú òun kó wo èwo ni déédé nínú ẹ̀ kó ṣe sáàwù so eléyìí ni pé èèyàn ń ṣe iyèméjì lórí irun mo kírun mi mẹ́ta ni àbí mẹ́rin kó wo sátẹ́ǹtì nínú ẹ̀ so ẹni tí ń ṣe iyèméjì lórí mẹ́ta àti méjì èwo ló sátìn méjì ẹni tí ń ṣe iyèméjì lórí méjì àti ẹyọkan ẹyọkan ló sátìn nínú ẹ̀ so eléyìí ni ó ni ó pé ok n tí mo kí ni yóò wá kírun pé yóò wá ṣe sùjúdù sáwò ṣùgbọ́n ẹni tó ẹ pé òun wò pé e, e, ròyíròyí ó ti di habitual fún un nínú òun eléyẹn yóò gbìyànjú láti máa bẹ ọlọ́run torí pé gbogbo ìgbà tí èèyàn bá jẹ́ pé kì í fi ọkàn sórí irun rẹ̀ òun náà láti kọ̀ pé ó ní ìbàjẹ́ kan tí ń ṣe àbí kò tiẹ̀ máa ti ń jẹ́ irun kò máa ti ń jẹ́ irun so kò ní wà jẹ́ pé èèyàn kàn wá jẹ́ pé ó ti di ìwà rẹ̀ láti máa ròyìnròyìn nù ọ̀run eléyìí ó ní problem fúnra ẹ̀ so kó gbìyànjú láti wá sí àmì solution sí ọ̀rọ̀ ẹ̀ ìbéèrè àfá ni pé ìgbà míì a máa ń bá irun asr àti magri àti asr àti magri gbogbo ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tó yẹ pé èèyàn bá cassette example pẹ̀lú magri èèyàn bá raka ẹyọ kan yóò san raka méjì papọ̀ padà so irun tí ó kìí òun yóò ṣe ìfìtìrọ́ọ̀dì pé rákà kan lòun kí so eléyìí nísìn rákà kejì tí ó kí yóò kéwu rẹ̀ sí òkè ni so rákà gbẹ̀yìn kò ní kéwu torí pé ibi tí problem ti wá ni pé lafaz tó wá níbi àdísì pé fama adaroktum fa àtìmù èyí ni pé ẹ pé kó pé tá a bá sì fẹ́ pé nǹkan mo nke nǹkan ẹyọ kan tí ń se mẹ́ta so ẹlẹ́ẹ̀kejì ti máa kíhun òun ni ẹlẹ́ẹ̀kejì tèmi ẹlẹ́ẹ̀kẹta ti máa kíhun òun ni ẹlẹ́ẹ̀kẹta tèmi náà gẹ́gẹ́ bí n bá mò ń kírun ni ṣùgbọ́n tá a bá ní fama adraktum faqdu ẹ̀san padà so n tí mi ò bá gangan ní sàn kò yé mi ok ńgbà èyí tí mi ò bá o ní èyí tá a máa ń kéwú fati àti súra so náà ní ìsìn òun lèmi ọ̀sán padà so ń wá kí gbogbo òun méjì tó kù ń wá kéwú rẹ̀ sókè torí pé tí mo bá o ní èyí tí ìmáàmù kéwú nú ẹ̀ o ní mo bá bet èyí tó dáa jù náà ni pé ẹ kọ̀ntínú irun mi ni tẹ bá bẹ́yọ̀ kan bí ìgbà tẹ kírun ẹyọ̀ kan náà ni òun náà ní rákà rẹ̀ àkọ́kọ́ títí ẹ̀ lásìráka fàtíà nìkan ni ìmáàmù ké fàtíà èyàn azúmi pé rákà àkọ́kọ́ tòun nìyẹn rákà àkọ́kọ́ tó nìyẹn èyí tó máa kí lẹ́lẹ́ẹ̀kejì rákà kejì tí ẹ̀ nìyẹn so yóò kéwú rẹ̀ sókè àti uh, fàtí àti súra yóò wá jẹ́jẹ́ pé tí bá méjì ìgbẹ̀yìn pẹ̀lú imam nígbàtí bá padà rákà méjì ìgbẹ̀yìn náà ni kò ní kéwù rẹ̀ sókè kéwù ó kè ó ní ṣùgbọ́n bá pé kọ̀bọ́ ni o ní pé èyàn ó kí tí ó fòoru yóò kéwú méjèèjì sókè wàrás yẹn kìí ṣe ìtumọ̀ tó pójú owó ìtumọ̀ tó pójú owó náà ni pé èyàn wà zoomi pé rákà tòun méjì rákà àkọ́kọ́ irun rẹ̀ nìyẹn torí pé irun yìí kò sí ọ̀kan tá a máa kọ́kọ́ ń ókè ní ìsìn tá a bá fẹ́ kírun ti ẹ̀yìn yẹn kí síwájú káwá kéwú méjèèjì sẹ́yìn kó lè wà possible automatically èyàn ó ìfìtìrọ́dì pé òun ti wọ̀run rákà méjì lòun kí báyìí rákà àgbẹ̀yìn méjì kèésì kò sí eh, súrà nù fátíà nìkan ní ni. òun gangan ni ètí tó tó dájú ó lè jẹ́ gbogbo àwọn masáyì ní gbogbo ẹ̀ ni ó wà nínú tíra àfáàyí gangan fún rẹ̀ inṣàlá ta'ala ah, àsìkò assalamu alaikum warahmatullah